ọgbà yẹn olórí ló wà nù ọgbà yẹn ṣé kí wọ́n wò ó bẹ́ẹ̀ ni ẹ wá wò ó kó tó lọ ẹ tẹ́lẹ̀ ṣàṣà kẹ́ṣe kí ni ẹ gbé bọ́dù yín ẹ wá wò má wá sọ wípé ta ló wà nù ọgbà yẹn ọmọ kékeré kan ni ẹ wá wò ó kó tó lọ ẹ lórí Orísun okay who is in the garden a little fine girl <laughs> bẹ́ẹ̀ ni little fine girl jẹ́ kí n gbé àmì lárugẹ yẹ́ torí pé tẹ́ ẹ bá ti rí wa lọ́ Miliki Express ara ọ̀tọ̀ ló bá dé ara ló bá dé swagi pọ̀ ju akọ́pọ̀ ah, ẹjọ́ kí ló ń tà ní ṣàkóń tó pé kẹrin lára Orísun àwa la làṣà àwa gangan ni bàbá àwa gangan la lèdè àwa la mọ bó ṣe ń lọ bá a ṣe lè fi smile yẹn tá a fi máa sọ fún yín bóyá fẹ̀yìn ẹ lórí Orísun no matter the condition ẹ make sure pé ẹ ń fẹ̀yìn yín nítorí títí làwọn ṣe kí ni la ṣe ṣe àgbékalẹ̀ gbáǹkọ́ bí ètò tó ń kọ́ni lọ́gbọ́n ah, ah panilẹ́rìn tó tún máa ṣe kíni tó máa jẹ́ kẹ́ gbé bọ́dì yín tó máa jẹ́ kẹ́ jó ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí mi ẹ máa jẹ́ kí inú yín máa dùn nítorí pé gbogbo ìgbà tá a bá ti láǹfààní láti rí ìmọ́lẹ̀ àlàyé ọjọ́ mi ó yẹ kí èèyàn máa ṣe kíni kí inú èèyàn máa dùn ni kí inú wa máa dùn káyọ̀ wa máa kún ẹlẹ́ni mo fi kí káàbọ̀ sórí Miliki Express tọ̀sẹ̀ yìí kò báriwo dé rárá kò láriwo lọ ohun tó gbé dání ni pé ṣé ẹ ti ṣe tán tínú yín máa ṣe kí ni tẹ́ ẹ máa fẹ́ yín tínú yín máa dùn ṣé ẹ ti ṣe tán láti ṣe kí ni láti bá mi wa ọkọ̀ Miliki Express Thursday torí pé ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ tẹ́ bá ti ń wo Miliki Express Thursday ó ti di dandan kẹ́ ẹ jẹ àwọn àǹfààní onírúurú kí wọ́n làwọn àǹfààní náà tẹ́ máa jẹ lórí Miliki Express Thursday náà lẹ ti máa rí gbogbo fashion and lifestyle tips mi ò tún wá ní ìdààmú níbẹ̀ a máa tún wá mú àwọn celebrities onírúurú tó ní í ṣe pẹ̀lú fashion tó ní í ṣe pẹ̀lú lifestyle a máa máa mú wá sójú rọ torí pé mo mọ̀ pé gbogbo yín náà lè fẹ́ràn gbogbo àwọn ìlú mọ̀ọ́ká wa jákèjádò náà ẹ̀dẹ̀ fẹ́ wò pé báwo gan ni wọ́n ṣe ń ṣe é báwo ni wọ́n ṣe ń gbégbèsè àti pàápàá jùlọ báwo ni wọ́n ṣe ń wọ aṣọ yìí báwo ló ṣe ń wọ tèmi náà ni tí ò dúró lọ́rùn mi tó ń dúró lọ́rùn títí wọn àṣírí yẹn lórí Miliki Express nìkan lẹ́tí máa ṣe kí ni lẹ́tí máa jẹ̀gbádùn ẹ̀ ìyẹn nìkan wá kọ́ ẹ wo ìjó jáǹtì rẹ̀rẹ̀ mo máa ma ṣọ́ọ̀kì ẹ̀ ni bn kọ́kọ́ throwback thursday ó ń dún màrú màrú màrú torí pé kíni tá a bá ti dé junction yẹn a máa fò ó èyí tẹ́ wá tún wá ní àǹfààní láti tún jẹ gbádùn òun náà ni lórí títì abala lórí títì báwo ló ṣe lọ lórí títì níbi tí mo ti máa ṣe kí ni mo máa ti ju àwọn ìbéèrè to ń panilẹ́rìn tó ń fẹ́yìn àgbàlagbà tó ń fẹ́yìn ọmọdé tó ń fẹ́yìn ọ̀dọ́mọkùnrin to tó ń fẹ́yìn wọn síta nítorí pé kí ni àwọn ìbéèrè tẹ́ bá ti gbọ́ tẹ́lẹ̀ náà bá wọ́n pé olórí tọ̀sẹ̀ tó kọjá ó ní kìmí o ṣé ẹ ọ̀rọ̀ lórí ètò lẹ́ni tún ní kẹ́ EMI olórin olúwakẹ́mi ìyàndá lórúkọ tèmi sẹ́ksì olórin tó ṣe kí n tó ń pọ́sọ̀ lójú amóhùnmáwòrán tẹ́ bá tó sọ pé mb òun máa sọ fún pé yes obìnrin ilẹ̀ ń ké sí yẹn lórí ètò lẹ́ni rẹ́rẹ́ máa rẹ gbogbo ẹ máa dùn torí pé atátó iyọ̀ dùn ẹ̀yẹ ṣàṣẹ kí ni ẹ bá mi wá nǹkan fìdílé torí pé hmm, níbikíbi tẹ́ bá wà tẹ́tí wò yálà lórí tv ni àbí lórí fóònù yín ìgbádùn Mukele, mukele, lẹ́ máa ma ni ẹ mọ mùkúlù ẹ mọ mùkẹ́kẹ́ ẹ mọ mílíkì fífò ní ìṣẹ̀wà yẹn ẹ mọ rẹ́rìn ẹ mọ ṣe ni ẹ mọ gbé bọ́dì. màá wá sọ pé lákòótán kí n tó lọ gbogbo social media platforms wa pátápátá tẹ́tí lè kàn sí wa òun náà ni Facebook YouTube Instagram and Twitter Orisun TV ni lórí website wa kọ́ it www.orisun.tv máa fi eléyìí sọ wípé ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn orin tó ládùn tó lóyin táwọn àgbà olórin gan ṣe ni àwọn olórin tẹ́ láìkì dídá pé ah tá a bá ti ń gbórúkọ wọn inú yín máa ń dùn ẹ lọ gbọ́ uh, orin DMW featuring Peruzzi and Davido ajé ajé ajé <laughs> ẹ jẹ́ àlọ́ jẹ̀gbádùn à ń